بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات وبرحمته الواسعة تكفر السيئات وبكرامته تيسر الطاعات حمدا لا حد له وثناء لا نهاية له ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وهداية للعابدين وعلى آله وأصحابه الغر الميامين والتابعين لهم بإحسان إلى يوم الدين عباد الله لقد رحل الشهر رمضان فهل بقي معنا طاعات الرحمن؟ أنحن عباد الرحمن أم عباد رمضان إذا فماذا بعد رمضان فهذا هو الذي يتساءل الكيس نفسه فيأتي الجواب في أداء الطاعات التالية أولا لزوم تقوى الله تعالى ظاهرا وباطنه بامتثال أوامره واجتناب نواهيه وهذا ما ابتدأ به الآية الأولى في صوم رمضان أو في تشريع صوم رمضان في قوله تعالى لعلكم تتقون وختم به في الآية الأخيرة لعلهم يتقون وخشية الله تعالى قد جنبتنا عدة معاص في رمضان السابق من شرك وكفر وشرب خمر والزنا وغيرها من الذنوب والجرائم فكيف العودة إليها بعد أن قد أنقذنا الله منها بعبادة صوم رمضان وكذا تربينا في الشهر الأخلاق الجميلة من صبر وسخاء وإيثار الخير على النفس وإحسان وغير ذلك وفي العبادات المسنونة مثل أداء النوافل ليل نهار وتلاوة كتاب الله تعالى والدعاء وتضرع والدعاء وتضرع إليه وكثرة الاستغفار وحضور الحلقات العلم والتفسير والإنفاق في سبيل الله أما عقول إعراض عن كل هذه الطاعات بعد رمضان نسأله سبحانه وتعالى أن يسر لنا أمور ديننا ويلهمنا رشد من أمرنا إنه على كل شيء قدير وبالإجابة جدير, جدير adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tó já sí wípé ìkẹ́ rẹ̀ tí ń ṣe fún wa ní gbogbo dáadáa tá ń ṣe ní fi ẹni tọ́lọ̀wọ̀n bá kẹ́ níkẹ́ rẹ̀ gbogbo tí bá ń dáwọ́lé ní dáadáa kò ní yanjú ọba yìí ló mú wa rí bẹ̀rẹ̀ Ramadan èyí tá a kó lẹ́rẹ̀ níjẹta yìí ó mú wa rí àárín rẹ̀ àríparí rẹ̀ ọba yìí ní ọpẹ́ fi ń tọ́ sí jùlọ abẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú àlàáfíà ara láàyè ara wa tí sógun tí sí wàhálà a fi pẹ̀lú ìkẹ́ ọlọ́run ni èyí tó ṣe ń gbáyè jùlọ o ní fi ń ṣàforíjì owó ibi tá kù sí ẹni bá kẹ́ kò ní sí ọkàn rẹ̀ débi tí ó mọ̀ pé tó ń ṣe òdá débi tí ó wà á débi tá ọlọ́run wà kàn ìkẹ́ ní lórí ẹ̀ ọlọ́run bá ní fi rọrùn fẹ́ gbogbo bá rí ọlọ́run bá ẹni tí àpọ́nlé ọlọ́run bá ń bẹ fún nínú sẹ̀mí ayé ẹ̀ nínú ìrìnkèrindò sẹ̀mí ayé gbogbo tí wọ́n bá ti ń pè láṣẹ ọlọ́run yóò mọ ọ̀rọ̀ ọlọ́run àti máa tẹ̀lé kò ní nílá kò ní mọ pé nìkan ló irú ẹ̀ láàrin gbogbo mọ̀lẹ́bí kò ní mọ ní nìkan ló irú ẹ̀ láàrin ìlú kò ní mọ ráhùn pé nìkan ló irú ẹ̀ láyé ibi

tàlẹ̀ tí ó garanti wa pàtúndẹ̀ míì ìgbà tí rọmọdọ́nù wa lọ níjẹta yìí táà sí ọdún túnú àwẹ̀ lánàá gbogbo àwọn iṣẹ́ rẹ̀ èyí tí ọba arahmanu pawaláṣẹ rẹ̀ tó sẹ́kù pẹ̀lú wa bí gbogbo iṣẹ́ rẹ̀ yìí ó mọ́lá ṣe nínú rọmọdọ́n gbogbo tí ó fẹ́ ní agbìyànjú rẹ̀ jẹ́lẹ́yìn yìí rẹ̀ bí anáhìnà ìbádù rahman am ìbádù ramadan sẹ́rùsìn ọlọ́run ọba ramadan ni wá ní abẹ́rùsìn oṣù ramadan ẹni bá jẹ́ títẹ́ ẹ̀sùsìn oṣù ramadan ló ń bá jẹ́ ramadan tí ó láti jẹta báyìí gbogbo iṣẹ́ eré tí wọ́n pàwọ́ láti ẹ̀sẹ́ni a ṣe lè tó ti ṣe ní ramadan ẹni pé kò ní ṣe lẹ́yìn ramadan ma ẹ kò sí kìyàmù láìlì máa tó gbé rọmọdọ́nù ti lọ irú ẹni yẹn ń sin oṣù rọmọdọ́nù ni kò sin ọlọ́run ọba ọba rahman ọlọ́run ọba tó sì ní oṣù rọmọdọ́n ló ní àwọn oṣù tó kù ọlọ́run ọba ìlú wọn ní ká máa bẹ̀rù ohun kápáyà ohun ní gbogbo inú oṣù ní gbogbo ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ lásìkò sásìkò ọlọ́run ọba tó bá rí bẹ́ẹ̀ famada rọmọdọ́n kí ni tó kàn lẹ́yìn rọmọdọ́n rọmọdọ́nù ti lọ asọdún lánàá aṣeláyọ̀ aṣelálàáfíà ara kọ́lọ̀mọ́ kò fi ọjọ́ àná kó mọ̀ fi ṣe àṣemọ fún wa lókè ìpẹ̀ gbogbo àyè tọ́lọ́wọ́ bá ti kàkọ́ọ́lẹ̀ wípé ápùmọ̀ tó ṣe ní kó já ṣe pẹ̀lú àlàáfíà ara wa pẹ̀lú ìgbàgbọ́ ara wa kí ló ṣẹ́kù fún ọdẹ́yìn Ramadan ìbéèrè yìí lẹ́ni tó bá mú ńlá káyè tó sì gbọ́n bérébéré mọ́ fira rẹ̀ wípé kí ló tó yẹ kán wẹ́sù tún bà wá ni torí pé láti alẹ́ ẹ̀jẹta tàbí kó ní oṣù Ramadan ìkẹ́ ọlọ́run bá táàrí ní oṣù Ramadan látàrí pé gbogbo àwọn èsù gbèlèké tọ́lọ ní a ti pa wọ́n láṣẹ tí wọ́n wà ní ìgbèkùn tí wọ́n wà ní ìdè ṣẹ́kẹ́ṣẹkẹ́ ń bẹ́lẹ́sẹ̀ wọn tí wọ́n tú wọ́n lẹ̀ láti jẹta báyìí àwọn èsù ti ń bẹ́ńtà gbogbo onú Ramadan yẹn ara kò rẹ̀yàn ṣe yín tùtà kò ráyè èèyàn bàjẹ́ kò níṣẹ́ wa bàjẹ́ bó ti fẹ́ bàjẹ́ wọ́n ti túlẹ̀ báyìí o ọgbà àlìjẹ́nà méjèèjì tí wọ́n ti kalẹ̀ fún àánú rọmọdọ́nù wọ́n ti ti padà ó fàgídí wá agídí ló kù tó fi rí ọgbà àlìjẹ́nà wọ̀ báyìí ó kù sùúrù ó

gbogbo àwọn nǹkan tí ń jẹ́ ìwọ̀ ọlọ́run si gbogbo ohun tí ń jẹ́ ká ọlọ́run tó bá ní ẹ ọlọ́run ẹ ọlọ́run ẹ ọlọ́run nǹkan méjì náà ló sínú tó yìn tí ń jáṣẹ ọlọ́run sọba dẹ́dà wa ó gan náà ò faramá kódà bí òògùn àwọn tí mo súnmọ́ sáṣẹ ọlọ́run torí pé àwọn ẹni tó dá mi lọ́lọ́ ló pa mi láṣẹ kìí ìyàwó mi ló dá mi kìí ṣọkọ mi ló dá mi kìí bàbá mi ló dá mi kìí ìyá mi ló dá mi mi ló dá mi kìí ṣe ọ̀gá tẹ́wọ́n ló dá mi kìí àwọn tí wọ́n fún mi ní tẹ́tẹ́ tẹ́ni mọ́ ìgbówòsù ló dá mi ẹni tó dá mi yẹn tó pa mí bákan náà àwọn kankankanka àtàwọn kéékèèké tí wọ́n

ajásí pé gbogbo ní tí ń jẹ́ ìpòfin ọlọ́run bá wa mọ́nù islam ìjìnà sí àwọn èèwọ̀ rẹ̀ hátà nùhásílà taqwa fi qulubina wà fi torí ká lè ọlọ́run ara wa ká lè bẹ̀rù ọlọ́run ọba ara wa ká wa kikirun wani igba ni wa ni gbogbo àtàwọn tó jórígun ẹ̀sìn àtọ̀rọ̀ gbàgbọ́ pátápátá yìí tí gbogbo wọ́n ń sáré tọ̀ tí wọ́n ń ṣe bọ̀ yìí sìn náà ní kábẹ̀rù ọlọ́run náà ni bẹ́yìn bá lóun kírun dípò ń gbàwẹ̀ òun mọ kéw òun tú kéw ẹnu òun dùn bákan náà òun ṣe náfìlà lóru gbogbo ọ̀sáwẹ̀ gbígbà ni tí gbogbo àwọn sẹ́wọ̀n yóò bá bíbí ẹ̀rọ ọlọ́ọ̀bá fún yàn èèyàn gbé ìbájá sí lóòótọ́ ló jáfa dáadáa ìbáṣe tó lóòótọ́ ló jẹ́ mùsùlùmí dáadáa kí la tó ń bá wà tí ò dá lọ́wọ́ rẹ̀ fún kí láǹfààní ìrun tí ń kí títún parọ́ mọ́ọ̀yàn kí láǹfààní àwẹ̀ monday thursday lẹ́yìn ramadan tí ń gbà tí ò bí tẹ́ eré sí lọ́wọ́ ogun tó dá nìyẹn lọ́dọ̀ àwọn èèyàn ká tó wá pé wájú ọlọ́run bá kápáyà ọlọ́run tó ìpáyà ọlọ́run bá ramadan tá a tẹ̀lé àwọn ìkìlọ̀ tó ń ṣe ọlọ́run bá ṣe fún wa débi wípé bóun

gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ti pàtì nínú Ramadan èyí tí ò sí ewúkò onú sọ́ọ̀bù lórí wúkò gbogbo èyí tó sọ̀rọ̀ nì ń gbogbo wà sí pàtì nínú Ramadan kí ló lé Ramadan ló tó wá padà sí ni Ramadan yi, gbogbo àwọn ìyá tí ń tọ́tí bàbá tí ń gan-an ta yìí torípa ti sọ fúnra wa wípé nínú mùsùlùmí àtẹ̀jẹ́ ìṣe mùsùlùmí tí ń lọ tẹ̀mí ìgboro nàìjíríà kódà nílẹ̀ yorùbá ládàsálẹ́sà mùsùlùmí ní mutí jù àwọn ni wọ́n ń polówó ọtí jù tàfà tàfà àwọn ní mú àtàwọn tí gbàgbó tí ń kí pẹ̀lú àgbò pé èèyàn mọ̀mọ̀ mú tí tàfà tàfà àwọn ní mú tóníwà tí wọ́n ní mú tí bá lógún tí bá lógún ìlú ní mú tàrẹtàrẹ ní mú tìyásúnà tìyásúnà ní mú pẹlẹbẹ kọnàgáwò gbogbo rẹ̀ pátápátá mùsùlùmí wo ni èé mú wọn kéré jọjọ kátó wá sọ fáwọn tuntun pé wọ́n láwọn fi ń kí àwọn fi ń kí agbóba agbónúrún gbogbo àwọn kan wọ̀nyí a sínú Ramadan kí ló wá dé àti wá padà síbẹ̀ ni látàlẹ́ ìjẹta báyìí gbogbo lé ọtí inú wọ́n kàn dùn ni wọ́n ti mọ̀ láti gbàtàwẹ̀ 29 agbára wa pé 30 táwọn bá ti pé 30 báyìí ọjọ́ kejì ọdún ti dé látàlẹ́ ìgẹta báyìí àwọn ilé ọtí inú wọn ti ń dùn padà ọjà ti ń yá wàràwàrà àwúrẹ́ ti dé torí pé mùsùlùmí ló jẹ òbílẹ̀ jẹ́ jùlọ níbi ọtí mímu àwọn náà yà ọ̀tọ̀ ọlọ́run jùlọ níbi sìgá mímu níbi igbó mímu gbogbo drọ́ọ̀dì tí ò dá ilé mùsùlùmí lẹ́tìbà tí ló dé ẹ̀kọ́ tán akọ́ nínú rọ̀mùbọ́n láti sí gbogbo wọ̀nyí ẹ má jà padà abẹ̀ máa tọ́gbọ̀n ọjọ́ fi pé òkú torí kò mu tíì ọgbọ̀n ọjọ́ fi pé òkú torí kò mu bò mu sìgá ò ní kú náà tó bá mú lẹ́yìn Ramadan bá ti tọ́ ọlọ́ọ̀bọ̀ ò bá tó wọn ò ní sọ pé torí pé àìmú tíì rẹ ni kú fi pa ọ́ kò rí bẹ́ẹ̀ ni ẹni tó bá ti pé ó tẹ̀ wá kúkú ọtí ni wọ́n sọ pé ikú ọtí ló mu kú ààrẹ tó kú jẹ́ kí wọ́n sọ pé àìmú tíì rẹ ló fi kú àìmọ́mú tí mọ́ rẹ o olówó aṣekú pa o àìmọ́mú sìgá rẹ mọ́ àìmọ́mú gbó rẹ mọ́ olóṣekú pa ẹ̀ lè gbọ́rí láyéláyé èyí táwọn gbọ́ ni pé wọ́n ti sìgá rẹ̀ ti pọ̀ jù igbó rẹ̀ ti pọ̀ jù ọtí rẹ̀ ti pọ̀ jù ló fi kúkú òjijì ṣùgbọ́n àwọn àwọn yìí ẹ̀jẹ̀ apáti lẹ́yìn Ramadan ìdìnà ti ṣe assalamu alaikum wa rahmatullah akúmúradó bó láàrínà lẹ́yìn ọdún báyìí ibẹ̀ ríra Ramadan ibẹ̀ ti ṣe wà gbèrè Ramadan ìwà ọ̀dọ́kọ ìwà zìnà ibi wọn náà gbélé ní Ramadan ìwà àtọ́kọ ẹnìkan lẹ́yìn jọ ní sáà ní ìwọ náà àtìyàwó rẹ̀ nìkan náà ni rọmọdọ́nù ojú kú òtàn báyìí ní ìsìn àfá ojú rẹ̀ gbélẹ̀ ní olé má àwọn ìyàwó wọ́n ti pa time wife sínú ilé fún èsè full time má torípò wò ní ojú rẹ̀ ńlẹ̀ gbogbo àwọn onídìíná alágbèrè ta ó ti padà sọ́dọ̀ wọn inna lillahi

àtàwọn ẹ̀sẹ̀ míì tẹ́tẹ́ ti ta ń kọ́ bàbá ìjẹ̀bú bàbá ìlọrin bàbá òsí bàbá àbàdàn bàbá èkó lóríṣiríṣi rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tẹ́ burúkú wọ̀nyí a máa jìnnà sínú Ramadan sí lẹ́yìn Ramadan sátún wa padà bẹ̀ nítorí Ọlọ́run Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ó fi oṣù yẹn sẹ́yìn wa ni pé ẹ lọ sẹ́mínà olóṣù kan tó wà bá làákàyè mú níbi tí èyàn ti ń ṣe tẹ́jọba àbí tí aládàáni ni kán wá rán èyàn lọ sí kọ́ọ̀sì oṣù kan nílùú èbò kó wá darí ilé kó wá kó wá máa sọ fáwọn tọ̀hún tí wọ́n rántẹ́ wípé gbogbo tí mo lọ bo ìjọ oṣù kan kọ́ èbò mo ti gbàgbé wa fowó jóná àròpó gbádùn lọ́pọlọ ní ìlàbínú lọ tẹ̀síwájú ìwé kíkà sí àròpó gbádùn lọ́pọlọ láti ní ó lọ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ sí lórí tàfẹ́

wọ́n ní tí ìbá ṣe àlàfo àlàfo tí ń bẹ láàrin ọlọ́run ọba subhanahu wa ta'ala àtẹrù rẹ̀ tó dá àlàfo yẹn ìbá mọ́ ń gbáyè ìbá mọ́ pọ̀ tí ìbá ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló fi gàgá sáàrin ọlọ́run ọba àtẹrùsìn rẹ̀ tó tó bá fẹ́ close ọlọ́run ẹ̀ṣẹ̀ ló pilẹ̀ ó fẹ́ súnmọ́ náà ẹsẹ̀ kó tó kan wípé o gbé tẹ̀sùbá lọ́wọ́ òun fa kẹ́kẹ́ ní 1 million lóru o gbàwẹ̀ mọ́ àwẹ̀ ló ń gbà gbogbo rẹ̀ ó sà ń tírun kó tó kàn yẹn náà gbogbo ẹ̀fẹ́ ọkọ̀ fílẹ̀ ibi tó ti ń wájẹ ẹmu fẹsẹ̀ ẹlẹ̀ kò sẹ́ tó ríra rẹ̀ tán balil insanu ala nafsihi basira bó ní kí ó bá fẹ́ ṣe jàmbá ó lè ṣe jàmbá rẹ̀ dáadáa níbi kéw bẹ́ẹ̀ tí ń kọ́ ọmọ oníṣẹ́ ọwọ́ mọ́nà tó fi lè sàbòsí ẹni tí ń sọ wọ́n tó fi si. sí kò sí ọ̀nà ẹ̀mú oníkálukú wa tíṣẹ́ ẹ̀tọ́nà ti la ọ̀nà bá ti lè mẹ́ fún wa sọ gbogbo gbà kò sí ẹni bá bẹ̀rọ náà bá lókù iṣẹ́ kan re ah, iṣẹ́ yìí sì dáa ah, wà láì aburú ṣe ń bẹ̀ kò sí ẹnìkan sọ́njọ́ kan wípé gbogbo yìí bá tẹ̀ ń kówó jẹ títà ò lè kówó jẹ ni ó jẹ ni yìí nù bí wọ́n lè dáadáa gbogbo ṣèjọba ló ní wọ́n gbà àna owó owó owó ẹ̀kọ́n bá dágbò rẹ̀ jọ láwọn iléèwé gíga láwọn iléèwé gíga dáadáa mílíọ̀nsì ni ṣèjọba ni wọ́n kò kalẹ̀ fún ni ni kò sí èèyàn kan láìnú sẹ́tẹ̀dà ń ṣe ṣíṣẹ́ ti tó sáburú ló wà ti sínú ayé títí ẹ tó fi létà jìnà sí wọ yíò

Ramadan wọ́n wá kọ́ wa níwà farada ó kọ́ wa níwà sùúrù bó ti kó mọ́ owó obìnrin rẹ tó nínú Ramadan èèwọ̀ ni ó dèwọ̀ fún ọlọ́sàn Ramadan ó yà jáde ní ló lọ mọ́sálásí ni Ramadan kọ́ wa kan ó wà pín méjì àwa awẹ́kọ̀ kan ó fẹ́ ní wọn náà tún jẹ́ títí ẹ̀ àwa doníwàre inú wa mọ́ síra wa àwọn ọlọ́rọ̀ nu wa bẹ̀rẹ̀ sí tọrẹ àánú wọ́n ṣàánú àwọn tálíkà tí wọ́n ní tálíkà náà tó ṣàánú tálíkà ó wá gbà nínú tẹ̀wọ́n alájí fi ní fún mi jájọ wa

gbogbo ìwà tí rọmọdánù wá kọ́ yí lórí ká máa gbé ọlá fẹ́lómi lórí ara wa yẹn kọ́ aláàfààyàn olè mọ́ lọ o ah, ibi tí nàìjíríà dé dúró yìí ayé ìkan ìbá bàjẹ́ kí ti ẹ̀rún wómúwómú kò kàn mí o èmi ìyàwó mi ò sí mọ́ bàbá mi ò sí mọ́ ó kú èmi <laughs> tóró ti kẹ́kọ̀ọ́ pé wà yẹn ò dánú rọmọdán tó fi sáwọn èèyàn wá bá wa rẹ o ẹ wá bá wa sínú ọ̀gẹ̀dẹ̀ yìí o ẹ dáfẹ́ gbẹlẹ́ yìí o kémi náà mélé yìí o ìwà yẹn gbọdọ̀ máa lọ gbére pẹ̀lú wa láyéláyé kò yá fi ilẹ̀ oríṣiríṣi oríṣiríṣi iṣẹ́ eré ẹwà wọn bọ̀ wa sponsor program ìfárù lóríṣiríṣi adúpẹ́ ti

ó ṣe alẹ́ sọ́láàtù wọ̀sẹ̀lẹ̀ jùbẹ́rù bùn mọ́tò ẹ̀m mọ́tò ìmù bàbá rẹ̀ lóde lárúbá tó bá ní mọ́tò ẹ̀m mọ́tò ìmù lẹ́rin tí máa ń bọ́ọ̀yàn bàbá yẹn ní owó lọ́wọ́ dáadáa lásìkò ìjà ìhìlíyà tí máa ń bọ́ àwọn tálíkà ni lọ́fi bẹ̀ ní mọ́tò ẹ̀m jùbẹ́rù ọmọ rẹ̀ sọ̀hábì ló ń gbà sílẹ̀ jùbẹ́rù gbà sílẹ̀ mú fẹ́yìn wọ́n ń sọ dáadáa bàbá rẹ̀ fún ṣẹ́ ọlọ́àdé sọ̀láàtù wọ̀sẹ̀lẹ̀ tó bàbá mi ń gbọ́ bùkátà àwọn èèyàn kèé ra àwọn èèyàn kí wọ́n mọ̀ gbogbo sẹ́dára tí bàbá rẹ̀ ń ṣe ó níbò wá ní báyìí wọ́n ṣe ọlọ́ ní ká ní bàbá rẹ̀ bá gbà sílámù náà ní ìsìn gbogbo iṣẹ́ olóore tó ń ṣe lásìkò yẹn ọlọ́wọ́ kọ̀ ń bàjẹ́ náà tó iṣẹ́ oore nígbà tó bá sílámù ta gbogbo ẹ tó ṣe wípé ìfọ́rù tó lọ yẹn kí ṣe mùsùlùmí inú rẹ̀ dùn sílùú wa lọ́tí àwọn mùsùlùmí náà ní ṣe nǹkan àwọn òyà lọ́tọ̀ọ̀tọ̀ àbàwọn dá sí àrọ̀ yẹn di mùsùlùmí ni ó àárọ̀ yẹn bí mùsùlùmí ní òfin ní gbé wájú ọlọ́run ó lè mọ́ gbé níwájú àwọn èèyàn ṣùgbọ́n yóò gbé wájú ọlọ́run tí yóò bá jẹ́ mùsùlùmí tẹwàrà àtà jẹ́ mùsùlùmí tọ́rọkọ́bọ̀ tó fílẹ̀ tó rò pé kò tó nǹkan kan ní ó ń rin ẹgbẹ̀rin máì nínú sẹ̀mí àwọn èèyàn kálẹ̀ máa bá lọ́bẹ̀ lọ́dọọdún ó lè bá pọ̀ mbẹ̀ tẹpẹ́ tí yìí bá mọ́ ọjà rẹ̀ ò tó àbí òrówó lọ́sílẹ̀ àbá imam owó ń bẹ àwọn mùsùlùmí dáwó jọ àbá imam torí pé tinú rọmọdọ́nù yẹn ti ṣe kíni ó ti mọ́ wà lára bákan náà oríṣiríṣi àwọn iṣẹ́ ìbàdá sáǹsẹ̀ inú rọmọdọ́n náfílà Allahu Allah fi àwọn èèyàn lọ́rùn bó bá sọ fín ni náfílà lómi ò lóun kà lọ́sàn pàápàá jùlọ àwọn oníṣẹ́ ìjọba yẹn ẹlòmíì gba lífù ẹ̀ sínú rọmọdọ́n náfílà ni tàràwí ìjẹ́ ìsọ yẹn ìjẹ́ lómi kí lójú ọjọ́ ojú rákà mẹ́tàlá àbí wọ́kàlá tàà kí yẹn lọ lálẹ́ tí lẹ́yìn rọ̀mùdọ́ sátún wá pàtì kò yá pàtì torí kò ń ṣe ọlọ́ àdé sọ́lá tó sẹ́lá ó ní mú nǹkan tẹ́dà fi ń súnmọ́ lọ́run jù tọ́lọ́run fi ń fẹ́ràn ẹ̀dá jù láyé oníkó fojú tó àwọn ọ̀ràn èèyàn tí ìbá àwọn nàwábì nìyẹn nọ́bìlà dùhá ní gbogbo àwọn nàwábì tá a máa ń yán ṣáájú àwọn ọmọ kan ní àbílẹ́yìn àwọn ọmọ kan kàfojú tó gbó rẹ̀ ẹmọ́jà pàtì ìmọ̀kátìrà ọlọ́run subhanahu wa ta'ala rọmọdọ́nù ti lọ ṣe kùránù wà dọ́mọ orúkan kùránù ó dọ́mọ orúkan báyìí o bítẹ́lú mi ti fi kọ́ láti jẹta báyìí yóò ti wá mẹ kúkú sọ ọ̀rọ̀ agbẹ́ka sórí kìnnìkan nù pẹ̀pẹ́lẹ́ kan nù lẹ́sàn kùránì mọ́ wọn wá dáadáa tọ́ ẹ̀kú eh, ìyá ti dé báyìí hádà ti rọ́kù bẹ́ẹ̀ni wà so oṣù lọ́dún tí bọ̀ wá wọ́n bá ti ní wẹ́ àwọn oróṣù lọ́la àwọn oróṣù jáde ọ̀sí yóò máa fi pẹ́ <laughs> ẹ ti rí wọn àbí èmi ti rí rí kí ló dé kùránì sẹ́yìn ni èwo ló sọ ọ́ kùránì onírara tí ń bọ̀ wá ni kò yóò rí bẹ́ẹ̀ kùránì mùsùlùmí èyí gẹ́rán kò yóò mọ̀ tuntun ó yẹ kó lọ́wọ́ wípé kùránì ṣe wá báyìí

sóòrùn tí èmi ti ń sọ̀rọ̀ yìí lọ́sàn yìí ìlú táàrí tí wọ́n ti yanú rọmùdánù láàyò ìsọkúsọ jù ilẹ̀ Yorùbá yìí ìsọkúsọ tí wọ́n sọ kí rọmùdánù tó dé inú rọmùdánù ọmọ sábà sọ sí torí pé àwọn jẹ́là bí wọn wọ́n sponsor wọn lórí rédíò wọ́n sponsor wọn lórí tẹlifíṣàn etí kún òjífẹ́ ìyàdànà ìgbọ́pọ̀ lẹ́nu mi gbọ́nà ọ̀rọ̀ ló ti gbọ́ tó bá ṣe jẹ́ àlèmọ́ kọ̀ndẹ́rùn àwọn kan oníròrí Boko Haram tẹ́mọ́ gbọ́wà sí wọn mọ́ àwọn tí ń pè wọn sọ̀hábà ẹnibi ni wọ́n náà ẹgbọ́rọ̀ gbọ́wà sí wọn ẹgbà kan ni wọ́n jọ rọ́nú oko torúkọ àwọn tí ń pè àwọn èèyàn kèfèrí káàkiri inú ìlú tí wọ́n ń bọ̀ wọn káàkiri inú ìlú wọn ò tẹ̀lé súnà anábì náà fi ń ṣerú ẹ̀ ẹni sì ń bú àwọn sọ̀hábà náà gbogbo wà sí rẹ̀ náà gbọ́ Ramadan

títí mo báyìí ń jẹ́ nípa ọkùnrin yìí kò ní sọ ìsọkúsọ kí rọmọdọ́nù tó dé tí rọmọdọ́nù bá ti wá dé bá ìsọkúsọ wà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn oníwà àti káàkiri inú àdúgbò láwọn olúbo míì àmọ́ wọ́n sáfà oníwà àti kí rọmọdọ́nù tó dé o rọmọdọ́nù dé báyìí kó lákòó tí wọ́n sponsor àwọn ètò tó dá lórí rédíò ládáyé pọ̀ wájú ọlọ́run o tó wà sí pẹ́ bá ti torí tọ́lọ́run náà ìnára sójú ọ̀nà ọlọ́run ọba gbogbo àwọn sẹ́wọ̀n yìí sí lẹ́yìn Ramadan sáwà kó ń bẹ̀ ní sáwà sí ilẹ̀ ní àwọn òrukàn tí wọ́n jẹ́ lára wánú Ramadan àwọn opó tá a gbọ́ jíjẹ mú ebe ìbá ti lọ́kọ ó ti di dọ́gbù àbí ó tún wá ní single mother ee ma òun náà wá di adáwọ́ káàkiri ìlú nígbà tí òun tó bọ̀ bùkátà rẹ̀ kò sì gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run wá darí rẹ̀ sọ́dọ̀ ẹnu rọmùdọ́nù yìí àti sàárì ní fún àtọmọ rẹ̀ àti fọ́ọ̀rù ní fún àtọmọ rẹ̀ wọ́n o tó bọ́ wá ṣe ń níyàwó fẹ́ sílé kò sáburú èyàn fẹ́ okó iṣẹ́ ńláńlá ni tí bá kúrò tó bá rí pé èyí tó ṣe fún ọmọdọ́nù yẹn ojú ẹ tí mo wá fẹ́ ń fà mọ́dọ̀ títí ẹ ó lè lo ọgbọ́n kó yí gbọ́dọ̀ ẹlòmíì wọ́n lábájá máa bá mi fún nìkan báyìí kó ti fi síjú rẹ̀ kó lára mi gbogbo àwọn sẹ́ olóore wọ̀nyí ẹ má jẹ́ apáṣẹ lẹ́yìn Ramadan abẹ́ ọlọ́mà subhanahu wa ta'ala gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa kó mọ́tà sí rọrùn fún wa gbogbo ìtọ́sọ́nà nú àlámọ̀rí ayé wa láti máa gbẹ́sẹ̀ báyìí tó mọ́ sójú ọwọ́ wájú ọlọ́run lọ́dọ̀ àgúnṣẹ́ ìlànà rẹ̀ kan wá torí pé ọlọ́run bá ń kọ́ ó ní ọba tí ó ní kápá lódò gbò nǹkan bàbá sì ń ké pè wọlé ní ìfilé pé wájú الحمد لله رب الخلائق أجمعين إله الأولين والآخرين ثم صلاة وسلاما على رسول الله إلى الناس أجمعين هذا بكم الله سبحانه وتعالى ọba gbogbo ẹ̀dá ọba gbogbo àgbáyé ọlọ́yí ló dáwọn wọn ìpìlẹ̀ àwátá wáyé lẹ́yìn wọn ló dá àwọn ẹni àkọ́kọ́ wa ń wò ní ọlọ́run míì tí wọ́n mọ̀ lọ́lọ́run àwọn ànẹ́bí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àwọn ẹni àkọ́kọ́ wa nìyẹn ọmọ rẹ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ ládé wọn nẹ́sìn ọba yìí tá a bàbá lè rí mùsùlùmí kan tó bá lòun ní ọlọ́run mi lẹ́yìn ọlọ́run tí gbogbo wájọ mọ̀ yìí ẹ̀rí wípé ó yẹ kí ojú gan gbà ti fún wípé ó sì lè ní ògún lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ó sì lè ní òòṣà lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ó sì lè ní àfáà kan lẹ́yìn ọlọ́run ọba yìí nìkan náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ ìyẹn tá gbọ́dọ̀ wá fojú tó lẹ́yìn rọmọdọ́nù yìí ó ní àwẹ̀ kúkú shawwal ọjọ́ mẹ́fà ní oṣù shawwal ní ọdún bíi méjì sẹ́yìn mo láǹfààní láti wà lọ́dọ̀ àwọn èèyàn kan o hadithi tó wá fún títí o pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ mo ní ẹsẹ̀ bí ibò ewé ní onílẹ̀ dé àbí ayé jẹ́ torí tó ṣe pé ìjọsìn yìí àwọn sọ̀hábà ṣe àwọn tó ń tẹ̀lé wọn ṣe táyẹ bá ti wá wo lẹ̀ tẹ́ẹ̀rí pé gbogbo àwùjọ ìsìláàmù yìí tún lọ tí ń lọ lọ́wọ́ rọ̀ṣẹ̀ tí ò sí wàhálà ẹbà tún gbé nǹkan jáde láti fi rúgbó kan lè mọ̀ yín láfà mo ní kí ló ṣe wọn ló wá láti tọ̀rí kó ẹnìkan ó wá láti change of transmission transmission ẹnìkan tó kò lálàáfíà ń bẹ̀yẹn change of transmission àbúrò àyíbìlà ń sọ́rí ń kọ́ àti wípé ládá tí ànábìlẹ́yìn ó rí ń bẹ̀ ládá yẹn ti pọ̀ jù

o le ó lè mọ ye tàǹsọ yìí iye bó láti wá sọ kò ládà yẹn tàbí pọ̀ ṣùṣá ládà yẹn pọ̀ jù ó yá bukéré nìyẹn bukéré alẹ́nìkan se nínú ẹ̀sìn gbogbo àyè wọ́n bá ti ké kútúbà níjọ làwọn ara àwọn mùsùlùmí o mẹ́fà kan bẹ lẹ́yìn nínú sàwálì o o ẹ̀yìn wá ní ládà rẹ̀ ti pọ̀ jù kódà orílẹ̀-èdè kọ́dìrí tọ́lọ̀ sọ pé tó bá ilé yìí yóò gba aládẹ́ tó fi etíri yìí ẹ̀sì ṣe tó fi ṣèbádà kí lẹ́sọ̀ sí yẹn ẹ̀rọ ló pọ̀rin ló gbìyànwá fi sáàdìsì so ìwọ náà tapàdì ìṣẹ́ àbí ó nára ẹmọ́sàn tó mọ̀ tapàdìsì ibo lójú ó jígẹ̀rẹ̀ òògùn ó lé òògùn ó ta mọ̀nà fi kí ìwọ̀ ìgbọ́n fẹ́ jẹ ní man sọ́mọ síta mi ṣàwàl káàna ka sí yáni dáhà ẹni bá ilé gbàwẹ̀ rọmùdọ́nù pé lágbà pé a ń bọ̀ wábẹ̀ ẹni bá ilé gbàwẹ̀ rọmùdọ́nù pé lágbà pé lẹ́yìn náà ó wá ti mẹ́fà mí ìtẹ̀lé ní oṣù ṣàwàl wọ́n fún ládá ẹni tó fi gbogbo ọdún nígbàwẹ̀ mọ́ muslim ló gbà wá àmọ̀ pé sáyìn náà lọ́gbẹ́ níbẹ̀ ti sáfà rẹ̀ ní gbàgbọ́ yìí

anẹ́jẹ́gì ìsìgbà wàràwàrà àwẹ́ sì ń bẹ lára ní ìsìn àwẹ́fẹ́ lọ òwò gbàdọ̀ kówó tán lé rẹ̀ ẹ̀dá gbàdọ̀ kówó tán lé a sì máa gbàdọ̀ a sì máa ṣe sísí pé kíkẹ́ rẹ̀ lára wa ó gbà náà ní sinmi bí ọjọ́ bíi mẹ́rin ọjọ́ bíi márùn-ún wà bẹ̀rẹ̀ wọn ló fi ń dáa jù kó wá gba mẹ́fà yẹn mẹ́fà lọ́dún méjì òtún bẹ̀rẹ̀ ọkàn sáàrí kó o bá pé kí ṣàwálì tó lọ ṣàwálì sí rédíò sùtókù náà ni ó lè jẹ́ 29 ó lè jẹ́ 30 àwọn wọ̀nyí nínú tó tún kàn wá kù lẹ́yìn rọmdọ́nù nìyẹn àwọn ẹlẹ́kọ̀ọ́ wá fi wá wípé sẹ́ẹ̀dẹ̀ ọjọ́ mẹ́fẹ̀ẹ́fà yẹn ó ṣe déédé àwẹ̀ ojú ọdún ni ọjọ́ mẹ́fẹ̀ẹ́fà yẹn ó ṣe déédé oṣù méjì rọmdọ́nù ń ṣe déédé àwẹ̀ ojú oṣù bí mẹ́wàá

ọjọ́ mẹ́ta kejì ní Ramadan ó ṣe oṣù kan ọjọ́ kẹta ní ó kan ọjọ́ mẹ́ta kẹta ní Ramadan ó ṣe oṣù kan ọjọ́ mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́nu Ramadan tí Ramadan mọ̀ méjìlá ó ṣe déédé oṣù kan tẹ́ bá tó bẹ́ẹ̀ wájú ó oṣù òun ni tí àwọn ọ̀jọ̀gbọ́n sọ lórí hadith anábìtánàbì sọ wípé tó bá ilé igba mẹ́fà inú sùsàwálì yẹn ó gba ládàá káfíyàmì dáhà ẹ̀dìgbésẹ̀ olóore ni èyí ló pọ̀jù lọ́dọ̀ mi tí mi sọ pé hadith yóò lálàáfíà kí ló pọ̀jù lóore wájú ọlọ́run kí ló sọ́pọ̀ wájú ọlọ́ni wọ̀n mẹ́zálìká aláwọ̀dẹ̀ aziz ìyàwó mẹ́rin ló nínú ilé kíkẹ́ okun last week ilé ìkúlé ní ìtìmbọ̀ náà kú ní ìtìmbọ̀ àwọn ọmọ ọmọ àgbákò lóríṣiríṣi wọ́n bímọ sílé rẹ̀ oríṣiríṣi àjálù wọ́n bímọ sílé rẹ̀ tó tó bí wájú ọlọ́ni wà mẹ́zálìká aláwọ̀hí bí aziz láàfin gbara wọn yẹjọ́ mùsùlùmí òdodo ẹjẹ́ àgbà o ọ̀rọ̀ táwọn fàtó wọn wá fi ń láǹfààní lábára eléyìí wípé ẹlòmíì ń ni gbogbo rọmọdọ́nù yẹn kò rí gbà pé ẹlòmíkè tó ní ọ́sà kò sí bóbìnrin ti fẹ́ wo ṣe ló sáà ṣe nǹkan oṣù láàrin oṣù tí ìbá ṣe gbogbo kò lè ṣe nǹkan oṣù ma àwọn ọjọ́ bíi mélòó tó ti ṣe nǹkan oṣù yẹn tó fẹ́ san padà láwẹ̀ ṣé kókó san padà ní kó tó wá san kó tó wá gba mẹ́fà yẹn àti mẹ́fà yẹn ló kọ́ gbà kó mọ́ wá san àwọn ọjọ́ tó jẹ ọ̀rọ̀ àwọn èyí tó jẹ́nu rọmùdọ́nù yẹn gbèsè ní kọ́kọ́ fojú tó yìí náà kó gbà mẹ́fà ní sàwálì yẹn náfílà ní bí èyàn ò bá èyàn ò dáràn wájú ọlọ́run ẹnu pé ládátà náà bí sọnù lèyìn ò ní ní àwọn yẹn ní tó bó ti rí bá ti bàánú sàwálì gbogbo ọjọ́ tó fi ṣèrìn àjò tó fi ráǹfààní àti gbàwẹ̀ àbúrò rẹ̀ ní rọmùdọ́nù tó ráǹfààní àti gbàwẹ̀ bí ò bá sí mọ́tọ̀ bọ́nà ti kọ́nù àwọn kan ní rárá láwọn afá kejì wọn ní ó lè bá tó bá gbà tán kó mọ wá dáwọn gbèsè ní rọmọdọ́nù padà eléyìí ló fẹ́ lọ́lá jùlọ lọ́dọ̀ mi ti ń sọ̀rọ̀ ẹ̀rí tí mo ti rí lórí ni wípé ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní táwọn bá jẹ àwọn gbèsè ní rọmọdọ́nù àwọn èèrà àǹfààní àti san padà àfinú Shawwal àfinú ẹ̀nàm eh, àfinú Sha'ban tó bá tẹ̀lé oṣù rọmọdọ́nù yẹn rọmọdọ́nù lágbàtán jẹta àwọn oṣù Shawwal

tí ìbá jẹ́nu rọ̀mọ̀dọ́nù ó lè já kọ́lá tó bá fẹ́ bínú ọlọ́run má sọ gbogbo ògbàwẹ̀ ó kọ́kọ́ tọrọ lẹ́lá lọ́wọ́ ọkọ̀ pẹ́tọ̀ ẹ bàbá wa monday tí mo fẹ́ gbàwẹ̀ a monday tí ń bọ̀ yìí má gbà ẹ̀mí ìfẹ́ kò gbà nígbà tí ìbá jẹ́ sí rọ̀mọ̀dọ́nù tó sì fẹ́ sórí bí wọ́n jọ ni ó máa wẹ̀rẹ̀ sínú àpò yìí rọ̀mọ̀dọ́nù nìkan lọ́kọ̀ lè sọ pé mo bùkátà sí ọkọ̀ mo gbà àmọ́láwẹ̀ so tó fún ṣe ọlọ́mọ bùkátà sí ìyàwó Aisha gbogbo ògbà kò jẹ́ kí wọ́n ráwọ̀ yẹn dá padà àfi inú Sha'ban àfáàmì padà gbára lẹ́nu yẹn tẹ́mi náà kún ọ̀rọ̀ tí wọ́n yẹn náà lọ́wọ́ tó bá ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run nu Ṣàwálì yìí ọjọ́ mẹ́fà ni ló fi ṣe nǹkan àládà rẹ ni àbọ́jọ́ márùn-ún ló fi ṣe ló fi lọ̀rìn àjò ni àbí tó fi rẹ̀ ọ́ ni tó bá láǹfààní tàbí àbáwà kọ́kọ́ gbà tó bá gbà tán Ṣàwálì pápá kúńta kò gbà àwọn tó wá ṣe wípé kò sí àǹfààní rẹ̀ o sì lè ìgbátẹ̀lera wọn kún tún pàlátà rẹ lára kọ́kọ́ gba títù ṣàwálì yẹn náà oṣù títí oṣù kan náà ni a lè gbá ní oṣù tí ń bọ̀ kọ́kọ́ gbà tó bá gbà tán <laughs> aláfíà bá wá dé dáadáa lẹ́yìn oṣù yìí àwọn ètò wá jẹyẹ mọ́ wá dá padà lẹ́yìn kọ̀ọ̀kan abẹ́lọ́ subhanahu wa ta'ala kí yọmọ tẹ́lẹ̀ ní àṣìmọ̀ fún wa gbogbo àdúrà ta ṣe ń bẹ̀ ẹlòmíà ní òun ò tí ì rí àpẹẹrẹ gbígbàdúrà kò jẹ́ dandan tó tí ì rí ìgbà míì tó bá ṣàdúrà tọ́lọ̀ òkú bẹ́ kó fàpẹẹrẹ wọn ó sì wà wù ó sọ kò ní ojú rápẹẹrẹ orí ó kàn jáwá ni ha kò yé mi ha tó ẹ péjú náà ni rọrùn àfẹ́ gbà náà ṣe fún wa lásìkò má ń jẹ́ kí oore rẹ ó pẹ́ kó tó wa torí mọ́ ní wa náà wọn òtù wọ́n máa wọ́n tàbí ó lọ àwọn ní ẹ̀sàmì ló sàwọn lẹ́sà rẹ̀ a wá tè ní ẹ̀mí wá rọ̀ púpọ̀ ìgbàgbọ́ ò sí ó kẹni àtẹ́síṣẹ́ wà sí èèyàn gbogbo wa tó bá ti kún ti ń bẹ́ lọ́wọ́ sùkọ́ oṣù méjì tí ó sì ìsin tó fẹ́ jọra níwọ̀n lọ́run ah, ṣé à ní padà sílẹ̀ Odùduwà báyìí mọ́ padà lẹ̀ Odùduwà ó fẹ́ dọ́gbọ́n ti mí kan mọ́ dọ́gbọ́n sí ẹbọ àti àdúrà ò lè ṣiṣẹ́ papọ̀ máa ń dọ́yìn àwọn onísọkúsọ tí pé oògùn máa ń ra àdúrà lọ́wọ́ oògùn ò lè ra àdúrà lọ́wọ́ yóò yà àbàdúrà jẹ ni oògùn tá ń sọ oògùn sọrí oògùn àwúre kéde paracetamol là ń sọ o kéde fẹ́ńsìkì là ń sọ o tí yóò bá ti ń bẹ kéde vitamin c là ń sọ o àmógùn wípé kádàrá ni wọ́n lé mi lóru ibi iṣẹ́ ọwọ́ wa ẹnìkan jẹ lẹ́sẹ̀ wọ́n pẹtíṣẹ̀ mi ọlọ́ọ̀nìkan lá sọ́dọ̀ rẹ̀ àti ìbẹ̀lọ́ subhanahu wa ta'ala kó mọ́ sí wá lọ́ta fáwọn èèyàn àwọn tọ́lọ̀ báyìí sí lọ́ta fún ọkọ́lọ̀ kó bá fún olómi sùúrù kí wọ́n mú sùúrù lórí ọ̀rọ̀ wa la ilaha illallah rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk